الشيطان الرجيم ولو شئنا لآتينا كل نفس هداها ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس نفسه أجمعين فذوقوا بما نسيتم لقاء يومكم هذا إنا نسيناكم فذوقوا عذاب الخلد بما كنتم تعملون إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم الدين عباد الله الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرقى كفوف ولم أبا الحمد لله أبدي أسنجواسين في الدنيا لك ربنا ملك السماوات العلى ọba tó já pé òun náà ni ọba tó ní àkóso gbogbo sánmọ̀ lókè lọ́hùn-ún. wọ̀lẹ́ àrùdè tó rọrùn dúnà àìjìmìrọ̀ ìhìn wọ̀lẹ́ àrùdè tó ìhìn. òun náà tó tún ní alámọ̀rí gbogbo tó ń ṣẹlẹ̀ lórí ilẹ̀ ayé látòkè délẹ̀ lọ́wọ́ gbogbo náà ó lẹ̀ lọ́hùn ọba tó ní àṣẹ bẹ̀ òun náà إياك نعبد لا سواك تسللا Àwọn náà ṣe láǹfààní àti lè máa sọ ní gbogbo ìgbà wípé ìrẹ́ ọlọ́run nìkan náà lára máa jọ́sìn fún ọ. Iyyaka na'budu la siwaka tadallu láàrùn. Àtọ́rẹ́ nìkan tó lẹ́tọ̀ọ́ pé ká sìn, àbí tó lẹ́tọ̀ọ́ àti gbàjọ́sìn wa, àbí tágbára rẹ̀ gbé kò sí àtúnfìwọ́ ọlọ́run nìkan. Bil yusri باليسر والإحسان بالأعطاء Arájẹ̀ wa ni ọba kíyèsí pé nǹkan ò fẹ́ jọra wọn lákòókò kan, àwọn ìṣàlẹ̀ ẹnìkan tàà ń lọ ń bá àfiwọ́ ọlọ́run. Tó pé wọ́n ló fún wa ní gbogbo ń taa ní, ìwọ ló débi taa dé, ìwọ ló síbi taa wà, àtọrọ ẹ̀rẹ̀kùn ọlá rẹ̀ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam fẹ́nà là ń bẹ ọlọ́run àlékún ìyọ́nú rẹ̀ fún àwọn sàhábà àwọn bẹ ọlọ́run àlékún àgbọ́yẹ̀sìn àti ìgbésí ayé rọrùn kọlọ̀kú jọ kó kójọ kò fi ṣe wá lọ́ṣọ́ ọlájọ́ kan tọ́lọ́run ìdákẹ́ máa rìn kórí máa mì báwọn àgbàlagbà ṣe sọ kò sí bí i àjílẹ̀ òrùpọ̀ ń dábí ọgbọ́n tó tí a máa wá ríra rẹ̀ gbígbà tí pé ti yege ọjọ́ kan ń to tó ta gba ta fi dáadáa rọ̀ wá lọ́rùn àwọn bí akírawa káàbọ̀ sí ìjọkọ̀ wa nínú tafsir wa nínú suratu sajida ilẹ̀ tí a ń bá bọ̀ subhanahu wa ta'ala a ń bára wá sọ iná àwọn ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ta fi ń ṣe dánilẹ́kọ́ àti wa gba àti àwa náà tá ń gbọ́ kọ́lọ̀n kó ṣe gbogbo wa ní olórí eré lápapọ̀ kó má jẹ́ kí ìta ń sọ àti ìta ń yìí kó má jẹ́ kó padà di ìbálẹ́jọ aburú fún wa láyé nínú sáré wa àti lójú alìkẹyàmọ̀ wa ọ̀rọ̀lọ́wọ̀n bá wa dé lánàá. Walau shi'na la'atayna kulla nafsin hudaha. Ọlọ́wọ́n ni tó bá kó wọn kó ọlọ́wọ́n bá ṣe bẹ́ẹ̀ ni. Walau shi'na la'atayna kulla nafsin hudaha. Wọ́n bá ní kí gbogbo ẹ̀dá pátá látòkè délẹ̀, wọ́n bá ní gbogbo wa ní ká mọ̀nà ká mọ́ ọlọ́run ká máa sílọ́run ká máa ṣe Islam.

àyè tẹ́kù ní àlùjànnà tó jẹ́ àyè gbogbo àwọn ọmọ aná tó yẹ káwọn náà wá lò àyè wọn gbogbo nǹkan wá tàwà láyé tọ́lọ́n ti dá síwájú àtàwàtàwà nígbàtàwọn tó tún bọ̀ gbogbo wa bá ṣe pọ̀ tó yẹn lọ́lọ́run fi àyè kalẹ̀ fún ní kálukú alẹ́ láti jẹ́ ọmọ ẹni tó jẹ́ ọlọ́lá bàbá rẹ̀ lọ́lá bàbá rẹ̀ lọ́rọ̀ tó pọ̀ rẹpẹtẹ èèyàn tí èèyàn látún ṣàkàwé yìí wọ́n tó rúpọ̀ mọ̀ yẹ́ hùwà pà ń lè kan kọ́lọ má ṣàmọ́ wa lọ́mọkọ́mọ kó má ṣàwọ́nà ní bàbá kí bàbá kó má ṣe wá ní ìyá kíyà rúpọ̀ mọ̀ yẹ́ hùwà tí ò já kan àwọn òbí rẹ̀ wá lè dànù kúrò ńlé yàrá ló wá kólẹ̀ rẹpẹtẹ yìí yàrá tiẹ̀ náà wà ń bẹ̀ apartment tó ń lówó wọ́n àti pa àmọ́ wá mọ́ ọmọ fẹ́ nìkan pé wọ́n gbà máa ẹ máa lò síbẹ̀ sí sọ bí ní sọ ẹ máa kẹ́rù síbẹ̀ kí n jẹ́ pé sáyé ilé tó lè gbé ìwà tó wù ló sọ́dọ̀ ọmọ ta láti bẹ́ẹ̀ bá ní ṣe fi iṣẹ́ wọn sọ náà tó bá wọn ó ó lè ní kí gbogbo àmà ṣiṣẹ́ àlìjánà lọ kó máa sẹ́nì kan láyé kó máa ṣiṣẹ́ iná ọmọlájà ìlàhún mọ̀tàun wà ìdátàun wọ́lá Aya mi tó rẹ̀. Wà bọ́lé múnà máa lámọ̀ mẹ́wọ́ wà ọlọ́ni tó bá wọ̀n ọlọ́n kó ń dára bẹ́ẹ̀ fáwẹ̀ èèyàn láyé ọlọ́jà Allah bájá tó kó wọ́n ọlọ́n kó ṣe bẹ́ẹ̀ ni laja'alahum ummatan wahida ọlọ́wọ́ bá ṣe gbogbo aláàlẹ́ ó mà kan gbogbo alàbájẹ́ ìgbárata rẹ̀ ìwọ̀nba ní kó jẹ́ kó mọ́ lórí ẹni tí ò sí lọ́hun ọba tó dáwà pàápàá sáyé ó lòun mọ̀ ọmọ fi wálẹ̀ báyìí náà àwọn kan kò sí tẹ́ẹ̀lẹ̀ ṣe níwàásí àwọn gíràn ọdẹ̀ máa gíràn kú ni الله أكبر ولو شاء الله لجعلهم أمة واحدة طبعا كنت لصاد لوريري آيات الكامة باين وما معروسك لجعلهم وجوه ما قروا لباريني إن وما ما بجيني ọ̀n tí ẹ̀ ń fẹ́ gbọ́ ọ̀n fẹ́ rí ọlọ́nà àrà ló ń fi dáta yí pé àwọn kan rí òṣẹ́ dérí wọn ó yẹ kẹ́ máa ìmájì pé apáàlẹ̀ ah, ṣe wá kó fàtẹ́ ìkó yìí ẹni tó bá wọn wọ́n bá ṣe wá ní kan náà ولكن يدخل من يشاء في رحمته Ọlá ní òun wá ń fẹ́ ní tó bá ń wọ́n sínú kẹun ní ohun, ẹni tó bá lọ́pọ̀ sínú ti láti wà nínú kẹ ọlọ́run kó dúpẹ́ ti ẹ o, èmi dúpẹ́ ti mí o. Ìkẹ ọlọ́run ọba nípa kò wọ́lẹ̀ o láàmù wọ́lẹ̀ o kò rọrùn bẹ́ẹ̀ náà bíbí eré àwọn àgbàlagbà ní kò ṣe bọ́ọ̀rà àtijọ́ ọmọlúwàbí kìí ṣe tó rọrùn àbí tọ́lọ tó bá fúnra ara rẹ̀ ṣe ní ọmọlúwàbí mọ́rẹ́ni tọ́ni kò sọ kò sọ ní وموسى الذي رفعه جبريل كافر فرعون مرسل أين أريد أن أبي موسى أفي فرعون لقبي

الله أكبر موسى الذي رباه جبريل كافر àṣẹ́bí pé mo rẹ̀ ní ló fàtí mo fi yà báyìí dúpẹ́ fọ́lọ́run lóòtọ́ kó dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ àwọn tọ́lọ́run fi ṣe ní sábàbí ọlọ́run ní kọ́rọ̀ yọrí síbẹ̀ ni tí wọ́n náà bá wo ìwọ́n àwọn míì bàbá rà sí ìjá àrẹjọ bí i papọ̀ ńgbà tí wọ́n bí ẹniyẹn náà ni bọ́ ṣe bí wọ́n ni wọ́n bí òun náà wọ́n tó ń yà wọ́n tí wọ́n yà wọ́n sá sí fìrà ọ̀nà wá tọ́ wá dànà wa, ọlọ́run ẹwà wọ́n mọ́ sá náà Musa lòun náà kí lòun náà padà wáyà Musa lẹ́rí ọ̀pá òjìbìrì lò kẹfìrán. Ọlọ́mọ́ ti mẹ́ àti ilé hàn náà. Wàlá ń ṣe àwọn ọ̀hùn lájẹ̀ ọlọ́wọ́ bá ní tó bá wọn kó ń ṣe bẹ́ẹ̀ ni wọn bá ní kí gbogbo wa ká dọ́gba lórí òdodo káwà lójú ọ̀nà ó rí gbogbo wa jọ sẹ́ẹ̀tì papọ̀. àmọ́ ọlọ́wọ́ máa fẹ́ ni tó bá wọn sínú kẹwọn ọlọ́run ni ọ. ọlọ́run ní àwọn alábòsí èèyàn àwọn olùbí èèyàn àwọn ò ní gbọ́ ìpètọ́ ọlọ́run ọba ń lọ kíkan kíkan dé tí wọn báyìí wọn ò gbọ́ ìpè ti ní báyìí ya ya lẹ́sẹ̀kẹsẹ̀ lójú wọn máa dá fọ́mà pèrún báyìí ara wọn ní yá láti dìde ilẹ̀ ṣùgbọ́n jẹ́ kí wọ́n gbọ́ wọ́n gbọ́ bí orin bí ìlú kọ́ gbọ́ bí ẹ̀fẹ́ ayé gbogbo ẹni tẹ́bá ti rí taburú bá ti rọ̀ lọ́rùn tó yẹ pé ńgbà taburú bá ń ṣẹlẹ̀ lójú ẹ̀ máa ń dá ìgbà tó bá di tọ́lọ́run lára máa ń ní ló máa ń rẹ̀ ló máa ń sú lóríṣiríṣi àrùn máa ń ṣe à ṣètàní sí ń dára mú nìyẹn kó tètè ya bẹ́lọ́n kẹ́nà dẹ̀ bẹ́lọ́n fún kéṣù má lọ jẹ́ ní ìgbà o èṣù ní o olómọ́mọ́ ọmọ introduce ìkọlẹ̀ sọ́dọ̀ ẹrú nígbàtẹ́rú bá fẹ́ ṣe tọ́lọ́run

kò lè tìláwà kò lè ṣàkáàlù kò lè kírùn lásìkò tó bá ti rí kó wà lórí tàrọ́yì báyìí láti máa sùn wọ́n lè jẹ́ ọ̀bùnkà láàmànà máa ń fi àbúdé kó lóhun jẹ́ ní ìwọ̀n ẹni tó wà tó bá ti di pé bá ti yẹn lò bá kò tó síná inú àbàjẹ́ ṣù pé ha a ma wá fọkàn bẹ́lọ pé kọmúnádé kọmúnádé kò fẹ́ fi síná wọ́n fẹ́ tó fi àrùdínkún lóhùn jẹ̀mí àà náà máa gbọ́ lọ́wọ́ máa gbọ́ náà máa ti tọ́lọ̀. Àmàna máa ń fi àrídé kúlò jẹ ní àárá. Àwọn ni tó bá wọ̀ ń kó ń dára bẹ́ẹ̀, wọ́n lè ṣe kò ní kùkèbèrè kan lórí láyé. Àfáàntà tó kiri mú náà sàhárà. Ayakumullah. Ẹgbẹ́ ṣe ń tù bẹ́ẹ̀ ká sọ fún ká bẹ́ẹ̀ lọ́n ṣùgbọ́n láwọn bá ní tọ́ ọ̀lọ́ Wọ̀láńṣà rọ̀bùkà. Ṣébà wọn ọlọ́run kó ṣe bẹ̀ ní bá ṣe. Àmànà máa ń fi ọrùbí kó lóhùn jẹ̀mí á. Kí ló wá sọ fún ànábì sọ́lọ̀ sọ́lọ̀? Ọba fẹ́ jà ọ̀yàn pa ní kí gbogbo wọn fi dolùgbàgbò. Bá ń ta jókìrì hùn náà sáà. Tó fẹ́ fọ́sàmì ò lè fọ́sí wọn àbáǹta tó kiri mú náà za. a kọ̀ máa wùn ẹni káwọn náà ṣe irú rere tí wọ́n ń ṣe. àtà àyẹ̀kọ́ ọmọ mẹ́lẹ́. ẹ wọ bàbá olówó ó rí pé bí tuntun tó jáwó jù ó ní pọ́ọ̀sì báyìí ó wá náà wọ́n bá tún dé bá sọ pé dáadé kọ́sì yẹn ti gbọ́n kọ́sì yẹn wo ló lè kí lòun rò kí ló kàn wọ pẹ̀lú bùkátà ṣe bí ni mò ń dáwó lẹ̀ ó fẹ́ jẹ ń pa ó la orí ẹ̀kọ́ òye sí ni a ní kò yé kò mọ́. àbáńtà tó kiri hun náà fàhátà àyàkúnnù mùmíní. ó tún wọ́pọ̀ wọ́pọ̀ màdúgbò yẹn ọmọ ya alágbájá ó tún máa tún máa kiri gbúre pẹ̀lú ẹ̀nà ọmọ yẹn ó lájẹ́ lọ ní kínú kínú kí ló ń ṣe wọ ó tajà ó fọṣọ ó ṣiṣẹ́ kọ̀kọ́wọ́kọ́ ló ń dáná àwọn ọmọ iná iná di àrò ní wọ́n dá wọ́n tún máa mú kíní wọ́n tún máa fi fẹ́ iná báyìí pálí ìwò owó mi kiri omi ló ń yọ yí o bí aago mẹ́rin àwọn ọmọ ẹ ti máa jíta bàbá yòókù ń dààmú ẹni tọ́lọ́wọ́ bọ̀ bá tí lọ́mọ ẹfẹ́ mọ̀ wí kó lè máa àbáńdà tó kiri hàn Ọlọ́wọ́ bá ti ní ọmọ ẹfẹ́ sírọ́sì látọ̀ ní wa, ọ̀wá kan dàmú kò lè sí. Wà máa kánà lè náà fún sí ní àtúkúmìnà ìlà bí ìbìnilá. Àbíyọ̀ tọ́lọ mo lówó tí máa fi tọ ìwórúkọ tí mi wá bí. A máa wá dùn, a wá rí ọmọ tí ẹ pé wọ́n ráìsì olójú kan ní gbogbo ọgbà àwọn kílẹ̀ tí máa ń pè kan kọ́ṣọ́ ráìsì owó ló pọ̀ tó jẹ pẹ̀kúrò àdẹ̀júmọ́ tó máa dá máa

òbí mi ayé ọmọ mi nínú àwọn ọmọ ẹ̀ olóma fókọ̀sí wọn máa ń jáwó lé lórí ọmọ ya wá kàwé onímì ní jẹ́ kí wọ́n lọ sí poli university straight ni added make sure kún mọ́ rẹ̀ níbi tí àbí tó bá sọ pò lọ́mọ́ a wá ṣe gbogbo ẹ̀ ọmọ tó wá lóhun ò ní ẹran lọ léèrè tó lọ jìyàn sẹ́ni ẹ̀kọ́ṣẹ́ àbí ọlọ́akọ̀dédé nínú àánú akọ̀ní kí yẹn já sówó ọmọ ilé tó wá fówó lọ léèwé ìyàkọ́ yàyàkúyà ní ó lè bẹ̀rẹ̀ sí mú ṣíṣà ó lè máa mú làkókò àtìlòpínjọ́ a

nọ́fúsì ní àrùn dúgbòmínà ìlà bèbè nílà. alánẹ́nì kí wọ́n lè dá mọ̀nà fún ara rẹ̀ àwọn náà tá à ọlọ́run ní ká yà ń tà ya o ọmọ ànábì ọlọ́run tó yẹ hàn náà o òótọ́ náà ní ìyá rẹ̀ ló ní sábàbí ṣùgbẹ́jì ànábì ọlọ́run ṣáà ni ìlà bí ìbínilá. ọlọ́wà fi rẹ̀ ìṣàgbákò fẹ́

kan jẹ́ tí a máa ń rò pé bóyá ọmọgbọ́n tí máa dá sílé bínà tí máa ní kò ṣeṣe sálàmọ̀ bá ti fi ní mọ́nà ẹgbẹ̀lẹ́gbẹ̀rún olùmọ̀ ayé olùṣẹ́wàsí ayé kan lè fi ní mọ́nà nígbàtà ànábí ọlọ́ntẹ̀ ṣíwàsí fáwọn èèyàn tí wọ́n gbọ́ wá sí olè mi àti ẹfẹ́ ṣe fẹ́ni bí ti ọdẹ̀ jẹ fáwọn fáwọn fọ́dẹ̀kọ̀ ọ̀dẹ̀ gbọ́ náà agbé orí ibú àjẹbí ni bá ti dégbé wọ́n lọ ṣe ní kófù kan bímọ bẹ́ẹ̀ ní tọ́ ò parí náà nìyẹn ibú وما كان لنفس أن تؤمن إلا بإذن الله Ọlọ́run ọba nẹ́nì kan lè mọ̀nà àbí pẹ̀lú ìyànjẹ wọn ọlọ́run. Ọ̀yẹ́ tí a lè rí jẹsà alálẹ́bí iná láàáyé àwọn akẹ́lò. Wọ́n ní ìdọ̀tí ti wá dúró sẹpẹ́ sẹ́ni àwọn ẹni tí ò ṣe tàbí ṣe tọ́lọ́run. Ẹ̀mí wọn máa dọ̀tí sí lójoojúmọ́ ni ìyẹn láyà tá ń bábọ̀ nínú sọ̀rọ̀ wa yìí. Ọlọ́run tó bá mọ̀ wọn wá fi gbogbo ayé mọ̀nà ni ọ. Walakin haqqal qawlu minni la'amla'anna jahannama minal jinnati wan nasi ajma'in. Ìbéèrè a máa wá wá lọ́dọ̀ ní kálukú wa pé kí ló tọ́lọ̀ fi wá ṣe bẹ́ẹ̀ gan-an. Ah, kò bá dẹ̀ ti wá ṣe bẹ́ẹ̀ o, kí ló tẹ̀ fi wá ṣe bẹ́ẹ̀ náà? Walakin. Ìbéèrè ọlọ́sọ̀ di fún wa. Walakin. Ọlọ́run ṣùgbọ́n ṣá. Haqqal qawlu minni. Walakin walakin haqqal qawlu minni ọlọ́ni ti bọ́ ti ṣú ọ̀pá látọ̀dọ̀ ọlọ́n kóhun ti parí ẹ̀ la'amla anna jahannama min al-jinnati wan nasi ajma'in ọlọ́ni àjọ́ tó ń ṣe kalẹ̀ ni pé

àwọn àbá ń béèrè wípé ṣé méjèèjì ti wà báyìí ṣá tí ó dẹ̀tí sí gbéǹde ètò fẹsẹ̀rẹ̀lẹ̀ lọ́dọ̀ àwọn àfẹ́ẹ̀sìn tí ó sí míì tó tún yàtọ̀ sí lọ́dọ̀ àwọn olùsìn lọ́hùn àfi lọ́dọ̀ ẹni tó bá tún yà kàn mí o ní pé àlùjọ́ náà ti ń bẹ̀ ẹlẹ̀ máa orú ní rò rí pé ṣe àdìjọ́nà tí a bá wọnú ẹgbà tán ti wá lọ kọ́ lẹ́ni sí ṣe dọ́sù tí wá ní bóbẹ̀ <laughs> ṣílẹ̀kùnbẹ̀ òtí ní máa ha <laughs> lójú ti ẹbí ìsáyé ló pé <laughs> ṣe wọ́n tí ní jíwáyà bẹ̀ kó báyìí bẹ́ẹ̀ tó kọ́lé sínú sẹ́ẹ̀tì tí ó ti pé níbẹ̀ táwọn ọmọ oró ti lọ palẹ̀ gbogbo wáyà mọ́ gbogbo ẹmọ́ tẹ́ ń ṣiṣẹ́ kíṣẹ́ yìí ẹ̀ẹ́lẹ́ láti bọ̀sán dáadáa fi kẹ́ túbà ò ẹ̀pàmì títí títẹ́ yọ pọ́pí machine kí ló dé ẹ̀tún wọnú ilé onílé ìyẹ́rù pọ̀ ti ṣe pọ́ndì tí ó ti dáwáyà síbẹ̀ ẹ̀tì tán ogun ẹ̀yọ́ inna lillahi wa inna ilayhi raji'un ولكن حق القول مني لأملأن جهنم من الجنة والناس أجمعين. Iye tọ́lọ̀ ló máa ní náà ló máa ní láyé, má jáde mọ́, má jí nǹkan ní nǹkan mọ́, ó lè ní tẹni ẹlẹ́ni mọ́ ti ẹ̀, ká ní pò tó bá jókòó jẹ́ náà ọ̀nà míì wà tọ́lọ́ máa yẹn dọ́dọ̀ ẹ̀ ń kọ́ ولو صبرنا لكان رزق رزق يطلبنا لكنما خلق الانسان من عجل من عجل اتبع كوجه سورو ni tó ń wá tó lọ nji tene le ni mo ti eyan o ji ń bọ̀ wá pa e ولو صبرنا aje sùúrù ni ولو صبرنا ko de ni bá fara balẹ̀ san ka lu ṣe sùúrù ni لكان رزق يطلبنا arsi ko ni ka lu wa mama wa ka kiri ni pé lágbájá ló ní mí àkásìgbé ló ní mí àtìsìkẹ́ ni kó lè ṣínà gbọ́dọ̀ ẹlòmí ṣùgbọ́n kí lè ṣẹlẹ̀ sẹ́jà lákínà máa kọlẹ̀ kọlẹ̀ ìsànà mẹ́lẹ̀ àjálẹ̀ lákínà máa kọlẹ̀ kọlẹ̀ ìsànà mẹ́lẹ̀ àjálẹ̀ ayé tiẹ̀ wà lù ayé tiẹ̀ wà á lù. látàrí má tọ́jú mọ́. látàjàlá. má wùwà wọ̀ bílíkí wọ̀ bíà mọ́. látàjàlá. farabalẹ̀. falẹ̀ yìí sàrè zèkó bẹ́lẹ̀ wà jàlè. abẹ́ lọ́la abẹ́ lọ́rọ̀ láyé kì í ṣe ń tà fi kànjú wa. àrèzèkó mákètó àrèzèkó fi láwùrè mákètó bọ́ máa lájàlè. sẹ́rin tá a pè ní àrèzèké ọlọ́run ti kọ́ ti parí rẹ̀ sínú láhùrè máa fún gbogbo tí wọ́n ti ń tẹ̀yìn àti máa níláyé ó ti parí ètò kan ní lọ́dọ̀ ọlọ́run tó bá dásìkò tó ní kálukú fẹ́ máa ní tiẹ̀ ní kó wá máa ní ọjọ́ orí kó wá àti tó ní kálukú máa ní lọ́jọ́ orí kọ̀ọ̀kan èèyàn ní ká má kàn ìṣàjú àti torípọ́lọ́ ní ká pè òun kálùbáríkà wa lè wọ nǹkan ẹ̀dá bá dúfà jù àbí. Wàlá ó ṣe iná. Wọ́n ní ní a máa ní ó kọ̀mọ̀ sí. Láàdé iná kúlà náà fún sí ní hùdá wà láàkín àkọlẹ́pọ̀ olómi ní. Láàmúlà àná jáhànà màmínà lè jìnnà tí wà náà fi àjì máa وذوقوا عذاب الخلد بما كنتم تعملون inú tó yẹ kí wọ́n náà rò ní pé ńgbàtí wá wọn táà ti ní ńgbàtà tó ti wọ̀ láyé náà ti wọ̀ wóyé bàtà táà ti lògbó wóyé oúnjẹ táà ti jẹ nínú ayé táà jẹ oúnjẹ wábẹ̀ wòye oríṣiríṣi àwọn táa ti lò wòye owó táa ti ná wòye oríṣiríṣi táa ti mú níbi táa ti kankan wá adẹ̀dẹ́ bí adẹ̀yẹ ní àtẹ́sì táwọn kan yẹn bó ṣe lè wọ́n kí yẹ bí nǹkan kan kó lágbára tó náà èyàn ṣáṣìrí Lórí ẹ̀rí tó a ti kó. Yàtọ̀ lè bá rí síkí ìfítò ní àbẹ̀kú wá sí i. Wọ́n tó lọ́n fi tìpá ti kú kù ṣáà wá rí sí kí wá ọ̀là láyé tó wọ́n rí tàwọn kan tínú ẹbí ń bàjẹ́ tó fi fi rẹ̀ lọ́kàn balẹ̀. Yàtọ̀ lè bá rí síkí. Jẹ́ ń sàjírí wá sí i. Bọ́n tó máa tẹ̀lé gbogbo tó ń fi ni o. Àtàbùtà náà fúsáká. náà ara rẹ̀ ni. Bí máa láǹsà tó dínrín kòkó. Lórí ń tó yẹ pé wàhálà ò lè mú nǹkan ẹ ọ̀dọ̀ Wà sọ àwọn ọmọ fi mi wà fi iná kadì. Ó wá ń wà wá gbó rẹ̀ kalẹ̀ jáde jáde. Iye owó ọ̀hún ò ní padà ìbátọ́lọ̀ bá wá ti sáà wá fún ẹni ìkan tó wá wá dé kò wá lé sí ìmọ̀ ìfẹ́ mọ́wọ̀ kọ̀kọ́ lára ẹmọ́ orúkọ ti wá bàjẹ́ ọ̀rẹ́dì ó jí o tọ́lọ́n fi wá padà wá fún ẹ táyé bá wá ń dáadọ̀ kí ni ó jí ní iṣẹ́ ìmọ̀kọ́ Akọ́sìnrìn ànáka fàyínà rẹ̀ síkọ̀ mọ́ kọ́sìmọ́. Àrísìkí ọlọ́run ti pín wọ́n ṣàmà yíyọ̀ tẹ́ ṣàmà ṣiṣẹ́ máa ṣìgbìyànjú gbogbo tó bá lè ṣe máa ṣe. Yáà dìí إليك ولو في جبهة الأسد tó ní kálukú dọ́dọ̀ rẹ̀ kódà jẹ́ pé àlejò kìnnìún báyìí ló wà. Ọkùn bó máa mú bẹ̀ tó ṣe máa dọ́wọ́ ẹ̀. ya ilé ìka àlàfí ìjọba àti ilé àṣàdé. ni kan ni bàbá wọn àti ìyá wọn. à ní nǹkan àmì tí wọ́n tó gbójú lé tó jẹ́ property tó tún lè jówó fún wọn ṣùgbọ́n máa lé èmọ̀ ni kí ni kọ́lọ̀ rẹ̀ náà sọ̀fọ̀rọ̀ kí ni táàkì ní sọ̀fọ̀rọ̀ kí ni kọ́lọ̀ sọ̀fọ̀rọ̀ yẹ́lò kọ́lọ̀ màálù yẹ́lò ó ní màálù tí wọ́n jogún lọ́dọ̀ àwọn òbí wọn

ẹ̀pà yẹ̀ láàrin ara yín ọtún wá ń sọ pé àwọn fẹ́ mẹni tó pa àwọn fẹ́ mẹni tó pa tó lọ ànábì ọlọ́run ànábì musa ń gbà náà alẹ́ ìsọ́lá tó sọ́lá ló fún wa sọ́lá bí musa kọ́lá musa lẹ́kọ̀ọ́ mi yí iná lọ أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من أهل قالوا لنا ربك يبين لنا ما no problem.

kódẹ̀ sọ̀rọ̀ kódẹ̀ sọ pẹ́lá gbáyọ́ ló pa mí kódẹ̀ kú padà nítọ́ lọ fẹ́ ṣe fún wọn nìyẹn ṣùgbọ́n àwọn tọkùn pípé ẹ̀rù máa lè wo ní torí Kọ́lá iná ó yẹ kó lò iná bá bọ́bọ̀ tún sọ fúra. Ọlọ́run ní kí n sọ fún yín pé màálù yẹn ò kọlọ yẹ́lò ni ọ. Fáàkì láúnù ha tẹ̀sọ́lọ́ náà wèrè. Kọlọ yẹ́lò tó jẹ́ yẹn kò lábà àwọn kankan nínú. Béèyàn bá gbogbo kára káàkiri gbogbo ga ọ wá ń lọ wá wẹ́ran kiri ọwá máa lò yẹ́lò tọ́bá rélé ààrẹ ah, ẹ̀rọ eh, eh, black and white ní ààrẹ ah, brown ni ààrẹ ah, àwọn orí yẹ́lò àwọn orí yẹ́lò aláwòrẹ tọ́nà fi ní kí wọ́n wọ́n para wọ́n tún sàtìra wọ́n tún ṣọ́ọ̀bù tíjọba kọ́ iwájú ni mo fẹ́ mi fẹ́yìn ọtún wíra rẹ̀ mọ́lẹ̀. Láòtí rí tàbí iná sàmá wà láàrídì mọ́ jíjẹ́ ìdá. Ẹgbẹ́ ọlọ́run bọ̀ bọ́, ẹnisọ́nà bọ̀ bá làkó lè la. Láòtí rí tàbí iná sàmá wà láàrídì mọ́ jíjẹ́ ìdá.

báwọn ló wépo ṣe wá ń pé ó dáwó ẹlọ́fọ́kọ̀ balẹ̀ àwọn tó rí nízòwò epo ẹjọ́ ma lọ bẹ́lọ kíjà tó ṣẹlẹ̀ káàkiri ní ọ̀dọ̀ àwọn Israel àti àwọn Iran nìkan yìí kó má jùbó ṣe wà lọ kó tètè wálẹ̀ o tó bá gbéra ṣùgbọ́n ọtún tí dágbọ́n kùn tí wá lé sí pé wọ́n máa tó kàn yí wọ́n tó kàn yí mú ní kìtòsíkìtò tí wá ṣe bí dágbòrì sí ọkọ́ tí ìrìbá náà rí táwọn ìjọba kanáà tó ti ń jíṣẹ́ ṣe báà ní tepo sọ́run ní àdẹ̀mà lò ń dé á tó wá lò ní akọ̀sáré jáwálẹ̀ sí tó ọdẹ́ pàdìsà ní kí dá tó ń dí ó ṣe ẹlẹ́ iná wá ní tó ti wá ní àà láhàwọ̀láwọ́láwọ́ta ilẹ̀ ilẹ̀ ṣe ẹni òtí ẹ̀wà mọ̀ wọ́n tó ti di náà kìíní kan ṣọ́jà ọláyà náà bí bó ṣe rí nìyẹn ṣe lè ní iná nìyẹn inna láàáhíwá wa inna ilayhi raji'un ọlọ́njà bọ́m̀bẹ̀ o láìsí ní ìránì kí ló wá kàn wá ẹ̀njọba ẹ bá wa wọ́gbọ́n dá yìí ní ìjọ ọlámà tó ń bọ́ mẹ́ ṣe ọ̀bọ̀lá sí àánú ìní gbà pé dáa rẹ̀ báyìí sábà ti débẹ̀ lágbára ọlọ́run gbogbo ẹ̀ làwá máa ṣe àdìbò ẹmá fìbọn lé wa káwú àwọn fi ẹ́ ṣàwádá ní o ẹ̀rì mi máa sọ pé ẹ́ẹ̀ àwọn fífẹ́ tó máa jẹ́ kàmpírì tó máa lè lọ wọlé ẹjá bá lè wọ́n kiri àwọn òṣòṣèlú àdìbò ẹ̀yẹn máa ṣe ẹjẹ́ káwà gbájúmọ̀ ẹ̀ta wà ń ṣe àjọ pàdé dálẹ̀kì àmọ̀ ẹjá máa mójútó wa tó bá ti wọ́n ibi tó bá ṣe lọ àyà jókòó àbẹ́gátà mọ́kàdà àrẹ̀yẹ́wà tó kọ́ jí ó ní kò ṣe dárúkọ àdúgbò yẹn káà ní ẹmà sọ pé ẹ̀dẹ̀ tí wà bíta àdẹ́gbórí epo 20,000 naira wọ́n dẹ̀fọ́ alẹ́bílòkù 10,000 naira abúsọ̀fí àbíjẹ́ gbárajọ́ lọ ṣe pé tààrà gan tẹ̀ nílé ní 20 lọ́jọ́ náà ìtò bá ṣe lọ àmà ìtò bá ṣe lọ ọzọmọ next time inshallah ọlọ́ngbàjọ́ àwọn ará jíjì àwọn ọmọ ní Maalụ kú yẹ́lò ọta màálù wọn ọwà gba owó ngbàtọ́lọ́n fẹ́ kẹ́yàn obi

wà lè ní ẹwà pẹ̀lú sọ pé ti yàn sínú ti síbẹ̀ rẹ̀ ní pé ó ti yàn síbẹ̀. Ó ti dáadáa yà ní pé kí máa jẹ́ lọ gbàgbé nínú ìròyìn Ọlọ́run pé a ti ọwọ́ náà síbi tó wà ọmọ náà ọlọ́mọ ṣe wá lọ́mọ náà. Ọ̀dùnkú máa tó ń ta àmàlò. Ọmọ wa sọ ma pé ẹ máa jẹ ìyà ìyà kọrin kọrin ìyà tí ò lópin, ìyà tí ò níjọ́ tó fẹ́ tán. Ọlọ́ni ẹ máa máa ta àmàlò. ogun tẹ́ ṣe ń gbàtẹ wà láyé tẹ́lọ ń sin nǹkan mí tẹ́lọ ń bọ nǹkan mí tẹ́tún mú tí tẹ́ ń jalè tẹ́ ń ṣe jìnà tẹ́ ń pààyàn tẹ́ ń pààyàn lẹ́kún tẹ́ ń tatẹ́tẹ́ tẹ́ ń gbowó èdè gbogbo tó sọ yín dẹni ìyá o. wọ́n fi lálẹ́ ومأواكم النار وما لكم من ناصرين الله بنا ما صفى ما نجد الجامع pé ọ̀rọ̀ yín lónìí ننساكم àti yọ̀ǹda yín pátápátá sí ilé wa yìí نزيتم لقاء يومكم هذا àti pàǹtì sí ibi tẹ́ wà yẹn ẹ̀ẹ́dún kúrò ń bẹ̀ mọ́ bẹ́ẹ̀ náà ṣe pàtó ọlọ́run ọba tí ń gbà tẹ́ wà láyé. wàá máa wá kún mu náà. ìdí tẹ́ máa padà ẹ̀ ń dẹ ọ̀rọ̀ yín fìtínà na ti dé inú ọ̀nà náà ni. Màmá náà sí rí. Àwọn èèyàn kọjá lọ kọjá bọ̀, àwọn èèyàn ń gbọ́ ẹ̀ gbọ́ táwọn èèyàn dìde lọ kírun, ẹ̀ ń gbọ́ táwọn èèyàn ń gbá kan di, náà sí rí. Ìgbà náà máa

ẹwọ́n bẹ̀tí lọ ń jòkó ìpàdé àbòsí tẹ́bí ṣe mítìn lórí ọmọ ọlọ́mọ. ọmọ alákún mi náà sí rí. ọwọ́ tó bá rà kí àwọn kò sẹ́ máa ràn yín lọ́wọ́ ẹ̀jẹ̀. sàlìkún bí alákún mo sàkọ́ bí tún àyà ti láàyè òṣùwà. ọmọ ní ti torí pé mú

nínú ayé tó wà yìí náà ló ń lògbé sí ayé rẹ̀ játijàti báyìí gbogbo àwọn àyáàtù játijàti tó ń lò ìkílò òrùkú fẹ́ẹ̀ndì ẹ̀ ọlọ́wọ́ bá níbẹ̀ ṣe ṣe láyé rèé n tó fọ̀rọ̀ yìí rẹ̀ o. wàgánra tí kò mú ní àyà tuntun ní à. gbogbo àwọn pàǹtí ìdààmúdàbò ayé tàn yín jẹ ẹ̀yìn náà dẹ́gbẹ̀tàn. yóò ah, máa la yọ̀kọ̀rọ̀ jù nà mí nà wà yóò sáwọn

láì jẹ́ bẹ́ẹ̀ èyàn jẹ bó tó yà ṣáyé tó torí ẹ̀fẹ́ parẹ́ náà ni wọ́n tún ní tuntun wọ́n nú ẹ̀ nísìn ń bó ló wá fẹ́ sábà àbí ẹ̀kọ́ ti ló bó tún káfí lè fásáde wọ́n lẹ̀ ti gbéra yàn fẹ́ ká kún fún bẹ́ẹ̀ lọ́nà kọ́dé pọ́ọ̀lá lóbú tó ká fi ilé fàzádé. gbogbo àwọn oríṣiríṣi ìgbésí ayé tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ń lò yìí Gbogbo ẹ̀ṣẹ̀ mi tó ń pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ń lò lónìí. Ọ̀dẹ̀ tán lálóbó tún kàfí ìlú fàṣáàdé. Gbogbo ohun tó ń wọ̀ ohun tó ń jẹ aburú ló sọ̀rọ̀ àdìgbèsè ayé. Wà bí kí sá záàdù záàdù kálí lè máa wá dì í. Wà bí kí sá záàdù záàdù kálí lè máa wá dì tó wọ̀ ẹ́ láyé, òun wọ tó wọ̀ ẹ́, òun ló ò ní nǹkan tó ti kalẹ̀ tó fẹ́ lọ bá níwájú ọlọ́run àwọn akẹgbẹ́ ẹ̀kan náà dẹ̀ dínkù kàfáàkà màṣí búrọ́ sí kàmí nàbírí ó náà ọmọ olóṣò tẹ́ fún òkútẹ̀ tẹ́wà lọ ẹ̀wọ̀n yẹn kò fún rẹ̀ ojú àtúnjá. Kàfákà máa ṣí bòrò sí kàmí nàbírí. Ṣé ọba tí wá dàgbà sínú wà bàjẹ́, ó dẹ̀ ti tókò wá túbà tó fọ̀dọ́ ṣe títí tó tún fi wá dogbó sínú ẹ̀. Kàfákà máa ṣí bòrò sí kàmí nàbírí. Ó yẹ kí irun funfun بعثك من نذير gbogbo kọ́lọ̀ rẹ̀ ló ti ṣì àwọ̀ rẹ̀ ti wá jípẹ́ tàyí ìwọ̀n ló ti wá dàbí ọ̀pọ̀lọ́ àbàtà yìí pẹ̀lú ẹ̀ náà òtú jáwọ́ òtúṣì ń dágbọ́n sójú ẹ̀ ọ̀gbọ́n náà òtúnṣe ní mọ́ dàgbà mí òṣógé owó ní òsí ààyí ẹwọ́ náà ojú ajá ìyẹn lọ́nà ọba ń sọ pé ká ṣe kìlọ̀ fún ẹni tó bá ṣe sáà ti gbọ́nà iná máa bí ayá ha خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون الله ní gbogbo tẹ́ ń sọ yìí ní gbogbo wà títà ń ṣe yìí ẹni tó máa gbọ́ olóríire nìkan ni ọ ìdámọ́jú mẹ́rin àyà tí alánà àwọn tó máa gbọ́ọ̀rọ̀ ọlọ́run tó dẹ̀ máa ṣiṣẹ́ dára wọn. Ẹlẹ̀dínà ìzá àdókìrò bí ha. Àwọn tó ẹgbẹ́ bá ti ka ìyáwá kan ọlọ́bá mi ṣàlékún ẹ̀mí gígùn àti àráfíara fún ìyàwó náà kó bá mi ṣe àlékún orísìkò halali fún a ní ń gbàtà àwọn kékeré bàbá táwọn tara wọn jáde wọláhí wọn ṣojúṣe bàbá tọmọ táwọn rárá àwọn náà ti wá ní ìpinnu pé tọ́ ìyá ló forí la oríṣiríṣi ṣùgbọ́n bàbá yẹn ti wá padà wá jáde láyé kánà wà láyé náà kan pápá àwọn ọ̀dìsáfẹ́ anything ọ̀tẹ̀tù ti wá lọ tẹ̀ fi wá dáadì àwọn wà relief ah wọ́n ni àwọn ni wà sí sí aṣe ní Ramadan láti tẹ̀ ṣe kàbílẹ̀wàsẹ̀ alábi wà ni wọ́n ni wọ́láì ni àwọn ti wá dáa ìwà tẹ́ pé ẹnìkan mẹ́jọ àwọn wá fún wa pé ẹfọ́rọ̀ ẹ̀ṣẹ́ wà sí ó ti lérí pọ̀ wọn ní ṣe dáadáa sí wọ́n ṣe wá ronú wọ́n wá ṣe dáadáa sí bàbá wọn lọ́dún yìí dáadáa tó nìtumọ̀ wọ́n wá sàmì ẹ̀ wọ́n sọ fún mi pé àwọn ẹ̀dẹ̀ ti ní ní pé nípa àwọn máa ṣe dáadáa lórúkọ wọn kọlùrùn jàdá ẹni tí wà sí bá bà títara rẹ̀ tí ò bá yí padà tí ò bá jùtọwọ́ ẹlẹ̀ ọ̀ṣọ́ ìgbàgbọ́ òdòdó ògbọ́wà tó túnṣe mú gbó ògbọ́wà tó túnṣe ṣe ṣe náà gbọ́wàtí gbọ́wàtí tó ṣe mú sí kí náà fàní ìrùn tó ń kí dẹ̀ẹ́n kí náà fàní jẹ́ mùsùlùmí tó ń kílé mú pé mùsùlùmí yẹ gbọ́wàtí tó ṣe bá wọn ṣòro gbọ́wàtí gbọ́wàtí gbọ́wàtí o tó ṣe tẹ̀fà ìwà mùsùlùmí àgbákò olókọlù ẹ̀ tó tún lórí òkè kí ló ń wá káàkiri kí ló

tọ́wà sọ pé ọ̀sẹ̀ tó tó sọ fún ẹkùnkùn má ti bẹ́ẹ̀ lóòtọ́ wọ́lú láṣíá rẹ̀ òtítójú bọ́ wọ́lú ní rẹ̀ má bínú akọ̀fẹ́ sọ fún ẹ ọlọ́run sọ wípé ṣẹ́rẹ́ ọlọ́run sọ wípé yẹn báyìí alẹ́dẹ̀bẹ̀ òmùkúrí ìdí àárọ̀ ọmọ ẹ̀lẹ́ tó bá yìí. Àláwọ̀ rọ́bìkà láyò mìnú na hátà yóò ha kí mú káfí máa ṣàjárọ̀ bẹ̀yìnà hóòm. Jẹ́kọ̀rọ̀ ọlọ́run ọba gbà tọwọ́ ẹ̀ ó ti tó gẹ́ ó ti

Fàláwà rọ̀bíkà. Ọlọ́run bá ní mo fi títóbi ọba tó dáre Muhammadu ní ọlọ́run mo fi títóbi mi búra. Láyúmínúna. Ọlọ́run ní àwọn èèyàn gbọ́lọ́ gbọ́lọ́ dodo rọ́ ni wọ́n pa o. Láyúmínúna. Wọ́n lè jẹ́ àfà, wọ́n lè jẹ́ lẹ́hà, wọ́n lè jẹ́ oríṣiríṣi tí wọ́n jẹ́. Láyúmínúna. Ọlọ́run ní mọ́ ni wọn máa ṣàjàrọ̀ bẹ́yìn kẹjọ máa gbàrẹ̀, ọlọ́run ní mọ́ ni wọn ò dá àwọn tí mo fẹ́ sọ yìí. Àtàyọ̀hákìmúkà bí máa jàjà rọ́bì ìnà hàn. Ó lè wà tó wá pé tó bá ti ń ṣẹlẹ̀ láàárín wọn tó bá ti káyà fún ọ báyìí, wọ́n ti tọ́ pé sọ yẹn, kọ̀tọ̀ yìí. kò ní ṣẹ́kù wọn ní kọ́sẹ́kọ́sẹ́ kan. Wáyé mọ́. Ẹwọ́n pé èmi ti mo ti gbá ń tẹ́ẹ̀sọ́ o but kó tán ó tán lẹ́nu ni ó kù níkùn ó ṣe mùsùlùmí gidi má yẹ kù níkùn mọ́ má tún kù níkùn mọ́ ó ti tó tọ́bá ti yanjú ẹ̀ ti yanjú òòdẹ̀ ní mú làkókò mọ́ ṣùgbẹ́ ẹ̀lẹ́ yẹn ìyẹn máa jẹ́ kó sùn ó tí níyé yẹn mú tí mú kẹfì máa jàjàrọ bẹ̀yìn ọ̀hún tó bá ti jìnà sí ṣù má tún wà wọ́sílẹ̀ ọ̀kan mọ́ mọ́ má láyẹ̀ jìdú fi ọ̀fọ̀síhìn àrọ́jà mímọ̀ kọ̀bọ̀ ìta wáyú sẹ́lẹ̀ mọ́ tẹ̀sílẹ̀ máa ẹ̀wá ní ẹ̀wá ní rìn kan mí lẹ́mi wọn tó tún jọ wípé tán láwọn òṣìṣẹ́ mọ́ yẹn tó ṣe ń wọ́n ṣe wọ́n tó ti ń yọ ṣe ó máa ń wo àwọn blue ó náà òṣìṣẹ́ mọ́ tó ń kàn wò ní ó máa ń rántí ni òfò ah, ló ń ṣe yìí Ayọ̀sẹ̀lẹ̀mọ́ tẹ̀sílẹ̀ máa. Orí ibú náà ní méjèèjì, wọ́n búrò yìí.

وسبحوا بحمد ربهم او ما شافوا مرق ولا ما باو فهم لا يستكبرون انا انا ما تجيني كنت صار من سبحان الله ẹjẹ́ fi tẹ́lẹ̀ àjíǹgbò gúngbọ́ yàtí ń gọ́ máa bọ́ wà tààlẹ̀ ní ọdún tó máa sọ ní sí wọ́n wà ní ṣe subhanallah ẹ̀rẹ́gà pàdé ìbáwò ní jẹ́ káwà lọ jẹgbóró díẹ̀ bá subhanallah alájáde ká lọ lògbóró ní subhanallah وسبحوا بحمد ربهم انتم عرفوا بان قشا قشا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون الله نور انما تجرا غا اذا بعد الدولن نور تو تملارا ẹ̀rí pé ẹ̀mí rẹ̀ máa rọ̀. Asàbàhù bí Hamdi Rabbihim wa hum la yastakbirun. Àwọn náà ní ṣègbéraga 'anil madaji'. Ọlọ́ni ní ìròyìn eré tí wọ́n tún ní. 'anil madaji'. Ọlọ́ni ní ìròyìn eré tí àwọn màlìjọ́nà ní táwọn ẹni eré ní ta gbọ́dọ̀ wà láàárín àwọn tí wọ́n sórí rẹ̀ yìí. Tàtàjá Ẹgbẹ́ wọn tí wọ́n fi lélẹ̀ sùn. Tàtàjáfá ánìlèmọ̀dá ọjìrìn. Wọ́n máa ń gbé e jìnà sí bùsùn, ìtumọ̀ rẹ̀ ni pé wọ́n máa ń ṣàìsùn púpọ̀. Kò dákó ya olóorun ya, brọ́dà, sister, má fi gbogbo òru sùn mọ́ ìròyìn àwọn ẹni ire ni pé wọ́n máa jí lóru ìròyìn àwọn ẹni ire orígun wọn máa jí lóru okùnfà gbéga láyé wọ́n ti dídá ọmọdé lóru okùnfà gbéga lọ́dọ̀ ọlọ́lá kẹyàwó tí wọ́n tún fi ń jọmọ̀ àtijọ́ náà lọ́wọ́ wọ́n ti dídá ọmọdé lóru fi ṣẹ̀ǹkan rẹ̀ fi ṣe jọ́sìn pàápàá jùlọ máa kó fún àìdámẹ́ta òru ara kìí máa fẹ́ kíyàn gbéhùn lásìkò gbà náà anábìjá mọ̀ ipá sọ̀kò gbà ní ṣètọ́ ni ma wá ń tán ọmọ ìdíyàn tó máa máa jẹ́ kó máa sùkó orun máa wẹ̀ lára orun máa tó ẹgbẹ́ tó bá jẹ́ ńgbà máa ni wà tó bá rọrùn alẹ́ tó bá ti ń bọ́ sí ọwọ́ mẹ́ta mẹ́rin

nípe pípètì páyà kí ṣe pípètì pé ó yá dúì dúì ọlọ́ omi owó owó rárá ní karamọ́ lọ́wọ́ kọ́ọ̀fàn ọlọ́wọ́ ìgbà tí kí ṣe bèèrè ló ń ṣàdúrà oye wá di kó wá ń ah, fẹ́ pàkọlọ́dọ̀bà o fẹ́ pàkọlọ́dọ̀ ọlọ́run kódà kó jẹ́ pẹ́rẹ́ǹtì ẹlú fẹ́ pàkọlọ́dọ̀ ẹ̀ àwọn àpàrò pé dájì máa skúfì máa owó oúnjẹ mi dájì ẹfúnmílẹ̀ oúnjẹ mi ah, máa kọ́kọ́ ẹ̀ ọwọ́ ẹ̀mọ́ ti gbọ́ o <laughs> Eh, Sakatik ló máa láàrin bí owó ọmọ tó bá ṣe rú o. Tàtàtà bá dùnà ìbùn kan máa nílì mọ̀ bọ́ jẹ́ ayé. Ó wá fẹ́ gbàkọ́lọ́dọ̀ ọlọ́run wá ń parú lọ́lọ́run lórí. Bí kọ́ dìrí lè ká tí tó Ti máa ti bẹ̀rù ti bẹ̀rù ló máa máa pé ọmọ tó tà. Wọ́n kọ́ làbá ní ìrùlà bàhírọ̀ láyàlí. Ẹ̀kọ́ Islam là ń sọ To show you the beauty of Islam. àkí ń ṣàjú àkàmà parú lọ́lọ́ lórí àwọn tí wọ́n ṣe láàárín wa wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn wa dia fool nǹkan tó ṣe ní ìsìláàmù yẹn kò yé wọn ẹ̀yìn ẹwà ẹwà ń pariwo kọ́ọ̀fàn kò fẹ́ ṣàdúrà ọgbọ́nà sí pẹ̀lú ìpayà ẹgbẹ́ tó bá fẹ́ gbà tó fẹ́ tọrọ ọkọ náà tó ní bára bá fẹ́ tọrọ ọkọ lọ́wọ́ ẹni tó fẹ́ gbà ọkọ lọ́dọ̀ ẹ̀ pẹ̀lú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni nípa tí ò kí ń ṣọmọ̀ ta tó kí ń ṣe bèèrè tó ṣe ń ṣe ìyàwó ọmọ tá lọ́wọ́ fẹ́ gbà ọkọ lọ́wọ́ ló wà ayọ̀mí ayọ̀mí tó kọ́ lẹ̀ fún ọmọ ẹ̀yàn mi kò ní bàjẹ́ fún ẹ àwọn ọmọ orí ṣe ní ìwà jẹ́ kí ọmọ níwàwà ọ̀gbẹ́ni ṣe túnú bí bá jẹ́ síjọ wà ní ìjẹgbẹ́ ẹ̀ tàbí wà mẹ́jọ náà ẹ́ ta ní wà mẹ́ wọ́n sọ́rọ́ ní ìwọ́ wà mẹ́ ṣe àbúsọ̀ bí wà mẹ́ ìwọ́ wà mẹ́ tọ́ ìbùtún wà mẹ́ àbí wọ́n ni wà mẹ́ ọ̀gbẹ́ni mú ṣe ń wẹ̀ ní ìjẹgbẹ́ ẹ̀ wọ́n sọ ní pé àwọn aláyé ṣàyé fún àgẹ́nẹ́kọ̀ọ́ kí ni kí ni ìtumẹ̀ ilé yẹn

kó wá ṣe ránran yẹ wá lọ pàdé ọlọ́run ọba ẹ̀ ó wá fẹ́ gbàǹkọ́lọ́dọ̀ ọlọ́run wá rẹ̀ ra ẹ̀ wá jẹ́ káàrẹ̀ ìpáyà wá pé pẹ̀lú ìpáyà

طلب العلا سهر الليالي انتو بافيت دي جلاين انو توني دي كما شاتلون تروم العزة ثم تنام ليلا شابين تروم العزة وفيتي يا جيكا تروم العزة وانا فيت وفيتي وفيتي ني جلاي اتدو تروم العزة وفيتي وفيتي ني فوكمبالي لاي اتلال قيامة تروم العزة ثم تنام ثم تنام ليلا وانسو وانسو وانسو gbogbo ayé rẹ̀ sùn báyìí. Yàbúzù ní bá ṣọ́rọ̀, máa ń kọ́ lábá láàlè. Yàbúzù ní bá rọ̀, máa ń kọ́ lábá láàlè. Yàbúzù ní bá rọ̀, á wọnú sàlẹ̀sàlẹ̀ omi lọ. Máa ń tọ́ lábá láàlè. Máa ẹni tí ń wà lúlù. Afarakunmi. Ẹ̀bùtù lè bá àárọ̀ máa ń pọ̀ lábá aláàlè. Ẹ̀kíní kọ́ ló fẹ́ kó lórí omi, kí lẹ́ sí pé òṣè pàtàkọ́, ojú orókọ́, alúùlù ló ń sọ, wọ́n ti sàlẹ̀ omi, kò bẹ́rọ̀ dé, àti galáyé, kò dé.

bínà láti máa tẹ̀síwájú lọ́la pẹ̀lá ọ̀nà ọ̀rọ̀ abẹ́rọ̀ àwọn ẹ̀ta gbọ́dọ̀ ní kọlọmọ́ṣẹ́ ní bàdọ̀jà burúkú àtàkọ́ta ọ̀nà àtàgbọ́ abẹ́rọ̀ kó ṣàlékún ìmọ̀ níwá kó ṣàlékún gbogbo dáadáa ilé ìta fi ń tí ẹrù fi gbádùn ayé kọlọ kó ṣàlékún ẹ̀kún wa bó ṣe wálé wọn kí dáadáa náà pọ̀ tó ká gbádùn ayé tó kọlọ̀njá gbádùn nínú sáré jù bẹ́ẹ̀ lọ kọlọ̀njá tí wọ́n gbádùn níjọ́ ìpínlẹ̀ àti káwọn jù bẹ́ẹ̀ lọ abẹ́rọ̀ هذا وصلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you.